Rotimi Akeredolu ṣì wà ní orílẹ̀-èdè Germany tó ń gba ìtọ́jú ìjọba ìpínlẹ̀ Ondo ti sọ pé gómìnà ìpínlẹ̀ náà Rotimi Akeredolu ṣì wà lórílẹ̀-èdè Germany níbi tó ti ń gba ìtọ́jú báyìí agbẹnusọ Rotimi Akeredolu ìyẹn Richard Ọlátúndé ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan ní èsì sí fídíò kan tó gba orí ayélujára pé Akeredolu ti padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà ó ní bó tilẹ̀ jẹ́ pé a mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn ní ìpínlẹ̀ Ondo àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń retí kí gómìnà padà wálé àmọ́ a fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé Akérédolú ṣì wà lórílẹ̀-èdè Germany níbi tó ti ń bójútó ìlera ara rẹ̀ Ọjọ́ Adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television.